بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد الأمين وعلى آله وصحبه والتابعين له بإحسان أجمعين أدبني يا دولار الله باتي يا لك وسيا الصلاة والسلام على محمد tí ọlọ́ba tí ó kẹ tí ó gbé àtàwọn ará lé àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ìyó ìfowópamọ́ ọmọ Islam tí ó fi jíjẹ́ òkè ìdè ìfọ́dọ̀dé àjọwà ìdúnú wọn. àkọlé tí a fẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀ lónìí ó náà ní sáàpé ní zakatul fitr tàbí sadaqatul fitr àwọn bàbá wa àwọn àgbàlagbà wọ́n ń pè ní jákà eléyìí ni oúnjẹ tí a máa ń yọ tá fi ṣe sàrà níparí Ramadan gbọ́ pé sàrà ni wọ́n tó ní sọ́dáfà gbọ́ jẹ́ pé zaka lóun náà yàtọ̀ sí zaka ti owó tá a ti mọ̀ wọ́n pè wọ́n wá kàfíìsì ẹ̀ lọ síbi nítọ́jú okùnfà rẹ̀ ìtúnu kúrò ní Ramadan iná lòdì tó fi ń jẹ́ zakato tètè àti sọ́dọ̀kato tòkọ̀. àyùmọ̀ sọ wípé ìtumọ̀ tá a lé fún náà ni pé sọ́dọ̀kato ń tẹ́jú gbogbo ẹ̀ pẹ́tọ́rì ní Ramadan. sàrà àtàní ti máa ń padà dání torí wípé àti parí Ramadan. ti ń bọ̀ wá síbi ìdájọ́ rẹ̀ lórí pé ṣé ọkàn dandan àbí ọkàn dandan. àmì sọ pé ìtumọ̀ rẹ̀ náà ni pé sọ́dáka tí ń yọkùnrin jọ alimuslim kọ́bùlà sọlá ti rí ìdẹ̀rẹ̀dọ́tọ̀ ṣukran lillahi ta'ala ala ala ni ti ni'mati tawfiqi bi siyam ramadan wa qiyamihi yẹ́sìmù bí alìmùsùlùmù àmọ́rọ̀ rọ̀mọ̀bọ̀n wọ́n ní sàrá ní tí mùsùlùmí ọjọ́ jáde síwájú kó tó lọ kírun ọdún ìtúnu ní ìmoore fọlọ́n lórí ìdẹ̀kùn tó fi tó ṣe fóun láti ṣe kòǹgẹ́ gbígbà àwẹ̀ Ramadan àti kíkírun nínú ẹ̀ àti títí àwọn oríṣiríṣi ìjọsìn nínú ẹ̀ eléyìí ni mùsùlùmí ò fi ta kókó iṣẹ́ rẹ̀ tó ṣe nù Ramadan ipe òun fi sàrà yìí takókò rẹ̀ yóò tún bẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun míì tó jẹ́ pé yọ wà lórí ìṣẹ̀lẹ̀ tọ́lọ́run. tí wàá ní ìdájọ́ zakato fitri èyí tọ́pọ̀ jùlọ àwọn onímọ̀ alimalikiya ni lè ń tọ́ gbajúmọ̀ lọ́dọ̀ wọn àti ṣàfihìyà ni àti hanabila wọ́n dúró lórí pé ọ̀ràn àyàn ni lórí gbogbo mùsùlùmí láti pé kọ́ yọ ọ́ kódà apá àfúnú rahawiya tó jẹ́ akẹgbẹ́ fún Imam Ahmed tó sọ yìí pé ọfẹ mọsi ẹ̀tọ́ tako jíjẹ ọ̀ràn yẹn rẹ nínú àwọn onímọ̀ ìyẹn pé ẹ̀tọ́ tako jíjẹ ọ̀ràn yẹn rẹ wà ọsùnmọ ọfẹ mọsi ìgbẹ̀yìn náà ti kéré sí. àwọn Hanafiya tiwọn àwọn lọ síbi wípé. súnà akádà ni àtàpá kan náà àwọn màlìkíyà àtàpá kan náà àwọn ṣàbíríyà àti àwọn alòzọ́fẹ̀ àwọn o ó tẹ̀lé ẹ̀jẹ̀ pé àwọn hànàbíyà yẹn tẹ́yìn bá wo ìwé tí wọ́n wájúbà náà ni ẹ máa ń pè ṣùgbọ́n wájúbà lọ́dọ̀ wọn níbi wọn ka wájúbà màlìkí àti ṣàfíyà sí alifáàrùdù náà ni wájíbà aliwájíbà náà ni fáàrù lè tọ́pọ̀ jùlọ́dọ̀ àwọn hànábílà aliwájíbà náà ni fáàrù ṣùgbọ́n bí àwọn ìbádáàtì kan wọ́n tó ń pè aláàrin fáàrùdù àti wájíbà pàtàkì jùlọ níbi ọ̀rọ̀ hajj àwọn nǹkan tó jẹ́ ọ̀rọ̀ ìlú hajj lọ́dọ̀ àwọn hànábílà wọ́n sọ àwọn tó jẹ́ wájíbà ìyẹn tó yẹ súnà mọ́ òtí tí wọ́n yí pé súnà ta apá máa ní lọ́dọ̀ àwọn àlàbíyà àtàwọn apá kan lọ́dọ̀ àwọn onímọ̀ ṣùgbọ́n tó súnmọ́ ju owó òdodo jù oní àti tí majority wí yẹn níjú mo rúdùrí lẹ̀ máa wí pé ọ̀ràn àyàn ni ojúṣe ni nítorí hadith tọ́wánu Bukhari àti Muslim látọ̀dọ̀ Abdullahi bin Umar fọlọ́nkọ yẹmu sí i ikọ́ sọ̀rọ̀ yìí pé farada rasulullah sallallahu alayhi wa sallam zakat al-fitr ó ní òṣìṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó fi zakat al-fitr ó sì é ní ọ̀ranyàn ó ṣe zakato pépè ó ṣe lọ́rùn àyàn wọ́n ní kùmọ̀ fọ́rọ̀dà nìyẹn àdìsí ọ̀wà dúnbẹ̀ yẹn sọ pé sọ على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين ó jẹ́ ọjọ́ sọ́ọ̀rùn kan nínú támù èso dàbínù ọjọ́ sọ́ọ̀rùn kan nínú èso dàbínù mo sọ wáyé àti mọ́tò. sọ́ọ̀wù yẹn oná ní múdù mẹ́rin tá a máa fi yọ jáka nínú támù ní ètò dàbínú àbí sọ́ọ̀rù kan nínú ṣẹ̀yí ìyún òǹjẹ́rò ọkà bàbà ó ṣe lọ́rùn ẹ̀ lórí ẹrú àtọmọlúwàbí àti ọkùnrin àti obìnrin àti ọmọ kékeré àtàgbàlagbà mùsùlùmí ó ní wà á mara bí ha á ń tó àjà qabla khuruji nasi ila salat ó ti pàṣẹ wípé kí wọ́n yọ síwájú káwọn èèyàn tó jáde lọ sí pé wọ́n lọ kí wọn àkọ́kọ́ ní farada Rasulullahi sallallahu alaihi wasallam zakat al-fitr òṣèré ọ̀sàkálà ó ṣe lọ́rùn yẹn nígbà tó tún lọ́wọ́ parí ó lè wà á mara bí ha ọpàtẹ wípé àǹtò àdá wípé fún wọn yọ síwájú káwọn èèyàn tó jáde lọ síbi wọn pẹ̀lú gbọ́dọ̀ méjèèjì yẹn a rí sí ọ̀ràn yẹn ni àfi tá a bá rí ẹ̀jẹ̀ fún lọ́nà nínú sẹ̀ríà tó sọ di tí ọ̀dọ́rọ̀ yẹn tó wá bẹ́ẹ̀ ìpìlẹ̀ nínú amọ̀ àtẹ yẹn ṣùgbọ́n àwọn yẹn àwọn nípa kọ́ farada rasulullah sallallahu alaihi wasallam zakat al-fitr sa'an anabi wa ó pé gbogbo zakat al-fitr ó ṣe ní sọ́ọ̀rù kan nínú kámọ̀ ṣùgbọ́n bí wọ́n ṣe wá fẹ́ẹ́ ṣe pẹ̀lú wa amara biha ọ̀pàṣẹ rẹ̀ ìgbé kí wọ́n yọ ọ́ síwájú ká tó kí wọn làṣẹ pé ọ̀rọ̀ táwọn jùmúrò ìfìlẹ̀ náà sọ lórí pé ó jẹ́ ọ̀ràn yẹn ó sì jẹ́ ojúṣe onáà lọ́kẹ̀sùn pẹ̀lú hadithi yìí bẹ́ẹ̀ náà sì ni tí tẹ́ńpẹ́lẹ́ mọ́ tí àdóso sáwọn náà tẹ́ńpẹ́lẹ́ mọ́ yíyọ rẹ̀ òkùgbà kankan fílẹ̀ láì yọ ní gbogbo ọdún mẹ́sàn-án tí ó ń lò nílùú Mọ̀dínà ọdún mẹ́sàn-án ọdún mẹ́wàá àtàwọn ló ló Mọ̀dínà ṣùgbọ́n ọdún mẹ́sàn-án tó lò tó ti gbà wọ̀ ìpínlẹ̀ yẹn ọdún kan àtàwọn tó dé Mọ̀dínà mi àwẹ̀ tó dé àdébíwọ̀ sọ́lá láàyò sọ́lá ń gba ẹ̀ mẹ́sẹ̀ tó gbà yẹn ọyọ jáka bẹ́ẹ̀ náà làwọn tàbí lẹ́yìn rẹ̀ náà àwọn náà yọ jáka yìí wọ́n yọ zakato sókè yìí. kódà ń bẹ́ẹ̀ àwọn onímọ̀ Sa'id ibn Musayyib àti Umar ibn Abdul Aziz al-Khalifa ọ̀sẹ̀ yìí pé ìtọ́ka ń bẹ́ẹ̀ nù Qur'an lórí pé ká máa yọ jáka yìí oní náà ní gbọ́dọ̀ ọlọ́ọ̀bà tọ́wà nínú suratul A'la ayà kẹrìnlá àti kẹẹ̀dógún tọ́lọ̀ ọba àlejò láti pé qad aflaha man tazakka wa dhakara isma rabbihi fasalla ẹ̀ ń báyọ̀ jáka ọmọ ti jèrè wa dhakara isma rabbihi tọ́wọ́ ti ọlọ́run tọ́dá fọlọ́ọ̀bá rẹ̀ ó ṣe subhana láì fọlọ́ọ̀ àdúgbò tá a máa ṣe nílé lásìlè yìí yìí so àtàwọn mìíràn àwọn onímọ̀ ọ̀sọ̀ yìí pé ìrun ìdì lọ́nà ọba àlejò láńtọ́ka sí pẹ̀lú fasọ́là so ajẹ́pẹ́ kọjá fúláhà mẹ́ńtà zàkà ẹ bá fọ̀rọ̀ ẹ̀ mọ́ wọ́n ní ìfọ̀mọ́ ni zàkà ìjẹ́ kú níbi oríṣiríṣi àṣìṣe tá a ti ṣe nínú àwẹ̀ yálà ń pa àwẹ̀ wa ni àbí ń pa ọ̀rọ̀ sísọ ni àbí ń pa aṣẹ́ ṣíṣe yìí. ọbẹ̀ inú àwọn náà sọ̀rọ̀ pé zakato ló fẹ́tọ̀ lè ṣe wọ́n ti ẹ̀jẹ̀ párẹ́ nígbà tí zakato lè má yìí dé sàfowó ti dé ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn náà lẹ̀ nítorí pé àdúgbò sọ̀rọ̀ láàyò sọ́lá òfin ilẹ̀ ń gbà kankan ìsì yọ ètò ìlọ sọ́dọ̀ ọlọ́run tó bá yẹ kí wọ́n parẹ́ yìí àbí ìsìnkú ojú ò ti fẹsẹ̀ yóò ti sọ yóò ti hàn sáwọn tàbí àwọn àdúgbò sọ̀rọ̀ àpẹẹlẹ kejìlé lẹ́yìn bàtà sọ̀rọ̀ lórí ìdájọ́ rẹ̀ tàṣọ pé ìtòrìnlẹ̀ nọ́ra onímọ̀ náà ní wípé ọ̀ràn àyàn ni kí ni ìdí abájọ ìlọgbọ́ta fẹ́ fàyọ látara jákàyè ọgbọ́ta fẹ́ fàyọ kọ́ ni ìdájọ́ dúró lé lórí ìdí ìdájọ́ dúró lé lórí náà ni ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ń tọ́tọ́ àti àṣẹ rẹ̀ tọ́pa orí ẹ̀ náà ni ìdájọ́ dúró lé lórí so ṣùgbọ́n ìdí abájọ nínú ìdí abájọ táwọn onímọ̀ tọ́ka sí kó lè bá àjẹ́ ikú yóò rọrùn fún wa á lè gbọ́ àgbélé ẹ̀sẹ̀ ọlọ́dáadáa yóò fi rọrùn fún wa láti tẹ̀lé àwọn àdìsí tọ́ka sí àdìsí Abdullahi bin Abbas tí Abu Dawud gbà wá àti Ibn Majah àti Hakim tí Hakim sọ pé àdìsí ọ̀sẹ̀ tẹ̀lé ní ìbámu sí májẹ̀mú Imam Bukhari àdídì ẹ̀ tọ́ka sí lórí pé annaha tuhratun lis-sa'imi min ar-rafa ìpé jákàtà àbáyọ ọjọ́ ìmọ̀ra fún ẹ̀ńtọ́jẹ́ aláwẹ̀ níbi ọ̀rọ̀ sọkúsọ àbí ìwàkuwà tó bá jẹ́ kó ti wù lásìkò àwẹ̀ ẹ̀wù ẹlẹ́sẹ̀ náà gbogbo wa ọjọ́ ìmọ̀ra fún min ar-rafati wal-lagwi kó ń bi wàtiwà tàbí ọ̀rọ̀kọ̀rọ̀ ọyọ tó jẹ́ títún ààwẹ̀ wa ṣe àìmọ̀ sáfẹ́ ètò bá wà ń bẹ̀ gẹ́gẹ́ bí tí wà fi sọ wàkí ibùn ìjàrá tó jẹ́ àfáàfin ìmáàmù Ṣáfi'í ọsọ pé zakatul fitri lè ṣáà Ramadan kàtàgìdà ti sáà lè sọ́lá. تجبر نقصان الصوم كما يجبر السجود نقصان الصلاة oní zakato lùfẹ́sẹ̀ tá a máa ń yọ ó ní fún àwẹ̀ Ramadan tá a gbà ọ̀dà ẹ̀gẹ́ bí ìforíkalẹ̀ ìgbàgbé tí máa ń gbé wa lórí wọn tá a bá sàtìsẹ́ tá a sálámà tán àbúkátó sálámà tá a foríkalẹ̀ lẹ́ẹ̀mejì tí ọba wa tí ó jẹ́ àtúnṣe fún àtúnṣe tá a bá ṣe lórí òun ó ní bẹ́ẹ̀ náà ni jákà yìí náà jọ iyọ̀ tá a bá yọ àti tá a bá ṣe níbi àwẹ̀ wa yóò lè bá wa parẹ́. nǹkan ẹlẹ́ẹ̀kejì tó tún hàn nínú ìtorí abájọ nínú hadith tá a tọ́ka sí ta láyé á tún gbá wa tàwọn míì òun náà ni ọjẹ́ tó ń lọ sùn lè mọ̀tà yìí ọjẹ́ oúnjẹ fún àwọn tálákà ẹ̀ sì rí pé nínú tí ẹ̀sìn wa tí ń fẹ́ nìyẹn lóòrèkóòrè ọmọ mú ìdájọ́ wá bẹ́ẹ̀ pé yóò nìkan fún àwọn tálákà lóúnjẹ àbí àwọn tí wọ́n bá ní bùkátà. inú tá a tún lè fi kún bí o tiẹ̀ wà nù hadith yẹn òun náà ni pé yóò jẹ́ ìdùnnú fún àwọn èèyàn níjọ ọdún ẹ tí ò ní tí nígbà tá a bá gbóúnjẹ fún un. inú tiẹ̀ ló dùn ipe oúnjẹ ti dè lónìí ọdún. nínú táwọn onímọ̀ tó sọ ni pé oúnjẹ yìí yóò jẹ́ ìsúnmọ́ ọlọ́ọ̀bà àlejò ọlá bí ìgbà tá a pa ẹran léyà lásìkò tá a ti súnmọ́ lọ́rùn àbí nínú hajj ẹran àdáyá táwọn èèyàn pa àbí bímọ lọ́wọ́ àfojú kówó ẹran wọn wò kíkẹ́ pé kí ọfẹ́ fi ìbáàdà fọlọ́ ọba àlejò ọlá lórí oore tọ́lọ́ ọba ti fún ọ. bẹ́ẹ̀ náà ni sàdákà yìí jẹ́ má wò yí pé oúnjẹ wọn kò sówó ń ta kó o tiraka kó o gbìyànjú kọ̀díṣẹ́ ẹlòmíì wọ́ọ̀sì ju tiẹ̀ lọ. kọ̀ wá yọ kọ̀ wá gbé fún ẹ bí kọ̀díṣẹ́ tiẹ̀ tí wọn náà rí pé ọwọ́ọ̀sì ju tiẹ̀ lọ. sọ ìsúnmọ́ náà lọ jẹ́ ẹgbẹ́ ọba jẹ́ múmìnì tó bá yọ kò sáǹfààní kankan tí ó jẹ́ ń bẹ̀ múmìnì ni mo ń yọ. bẹ́ẹ̀ náà sì ni ó tún jẹ́ ìfọ ara ẹni mọ́ ìfọ ẹ̀mí wa mọ́ fún àwòtá àti gbàgbọ́ kó sì jẹ́ pé zàkà owó náà máa ń owó mọ́ bẹ́ẹ̀ náà nílé ọjà ti ara wọn máa ń àti gbà. àkọlé mi tó tẹ̀lé ilé ni pé ìgbà wo ni ìjẹ́ òfin rẹ̀ gan wá nínú Islam ní ọdún kejì lẹ́yìn ìjọra ni ẹgbàtà lọ sáà bọ́ ìsú mẹ̀dínà wọ́n ti lọ́dún kẹsàn ọdún kejì tẹ́ wá ń lò lọ. nígbà tí ọlọ́ọ̀bà àlejò ọlá tó ṣe ààwẹ̀ rọ̀mọ̀dán nígbà lọ́rùn ẹ̀yàn lẹ́yìn eighteen months ṣíṣe ọdún kan àtààbọ̀. síwájú fọlọ́ọ̀bà àlejò ọlá tó ṣe zaka tó wó lọ́rùn ẹ̀yàn ló ti ṣe zaka ti jákàá lọ́rùn ẹ̀yàn. bẹ́ẹ̀ náà sì ni lẹ́yìn ìgbà tó náà bá lè tọ́ láti pé kí wọ́n gbójú kò níbi jẹun kọjú sí tẹ́lẹ̀ tọ́lẹ̀ Jerusalem tọ́lọ̀ ní kí wọ́n máa kọjú sí Kaaba lẹ́yìn ìgbà náà ni ọlọ́ọ̀sì àwòdọ́rọ̀ yẹn lẹ́yìn ìgbà náà ni jákàyè náà wá. òṣèlú ọ̀sọ̀lọ́lá àyọ̀sọ́lá gẹ́gẹ́ tá a sọ́lọ́ ọgbà àwẹ̀ mẹ́sàn-án láyé Ibn Hajar al-Asqalani nínú ó ní àwọn tí wọ́n máa ń ṣe òǹkà wọ́n ṣe òǹkà rẹ̀ wọ́n sọ yìí tó òṣìṣẹ́ náà sọ̀kálà ọgbà àwẹ̀ Ramadan twenty seven twenty nine méje ó sì gba káàtì méjì. àsòwá ń jákà yìí àsò lọ́jọ́ ọ̀ràn yàn láti yọ. èyí tí ogunlọ́gọ̀ àwọn onímọ̀ sọ tí ìtọ́pọ̀ jù ní wọ́n sọ àjùmọ̀ ẹ̀lẹ́kí ẹ̀ṣà àfẹ́yà ànábìlà tóun bá ti lè wọ̀ ní parí àwẹ̀ àwẹ̀ tá a bá gbà kẹ́yìn fóònù bá ti lè wọ ìní zakai dé ọ̀ràn yẹn láti yọ lóko dé ọ̀ràn yẹn láti yọ. àdéhùn àwọn àdórí gbé àrùn ti pé ṣe ń rúṣù àdún òróṣù lọ́wọ́ ti kọ̀ fáwọn pé ń rúṣù láti mọ̀ tó ń gbà tó òun ti wọ ìní yíyọ rẹ̀ ti dé ọ̀ràn yẹn. apá kan náà onímọ̀ sọ wípé tálfàjáde ọjọ́ ọdún bá tó yọ ló tó jẹ́ ọ̀ràn èèyàn àsìkò tá a sì lè ti yọ bífọ́ wà o ṣùgbọ́n ìgbà wo ló tó jẹ́ ọ̀ràn èèyàn tó láti lọ́rùn yẹn fẹ́ pé ọba yọ ń gbà yọ dẹ́sẹ̀ so àwọn hànàbíyà àwọn sọ pé tálfàjáde bá ti là níjọ́ ọdún ló tó jẹ́ ọ̀ràn èèyàn síwájú rẹ̀ kò sí ìjọ́ràn èèyàn torí pé a fẹ́ yọ nítorí pa àti parí Ramadan ìsinú wa sì rèé a lè mọ̀ ní ìsinú àtọ́bádá àárọ̀ tàbá ń jẹun ẹ̀yìn àlùfáà tàbá ń jẹun lọ́jọ́ pa tó túnmọ̀ ìfà sí gbogbo ìta ń jẹ lálẹ́ o tẹ́lẹ̀ náà bí rọ̀mọ̀dá wọn ta à ń jẹun lálẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n inṣàlá ọ̀rọ̀ tí àwọn jùmúrù sẹ́yẹ sọ lọ́lá láti àjò oṣù parí pẹ̀lú kóòrùn wọ̀ oṣù mi jáde oṣù tó kàn mí ṣùgbọ́n gírígì lọ́jọ́ máa ń parí nínú Islam lè ń torí lẹ́yìn apákan náà sọ̀rọ̀ pálí fàjà yìí bí ń dọ́lá láàfíà òní pé mọ́gírìbì ni ọjọ́ máa ń parí nínú Islam òní ní ìṣe thursday káwá ti bọ́ sí mọ́gírìbì báyìí ní sí mọ́gírìbì bá ti dé tó wọlé àti bọ́ friday yìí so àti bọ́ sálẹ̀ friday nínú Islam so tá a bá ń ka ìwé Islam tó jẹ́ ìwé lárúbáwá yẹn fi lábá kọ́ yẹn bá sọ pé lẹ́yìn látàlí jùmọ̀ à alẹ́ dímọ̀ èyí tí ń bọ̀ yìí o èyí ti tọ́lá o ṣùgbọ́n lọ́dọ̀ Yorùbá tó bá ní alẹ́ dímọ̀ àwọn ò ti lo àárọ̀ kan tó tó kalẹ́ lọ́dọ̀ tiẹ̀ báwọn jẹ́ ká tiẹ̀ lò wọ́n sì kú o wọ́n sì gbọ́ yé o sọ̀rọ̀ lómi gbà tí ọba mọ orúkú àṣà èdè kan ó lè máa tu sí àṣà àṣèdè tiẹ̀ yóò yọ tọ́rọ̀ wà jáwò tí ò ní mọ́ kó ní ó ti gbé mọ́. náà lọ fa bí kíkà ti ọlọ́mọdé táwọn mẹ́wọ̀n kájọ́ méje táwọn mẹ́wọ̀n kájọ́ mẹ́jọ wọ́n sábẹ́ òkú ẹ̀ ó ti borí ara wọn. kálẹ̀ bá ti lè dé wọ́n gbé dìde ọjọ́ mi là bẹ̀rẹ̀ wọn. òwú ni máa ń ṣáájú ọ̀sán lẹ́yìn tó nílẹ̀ nínú ọ̀rọ̀ àwọn tó nílẹ̀ nínú ọ̀rọ̀ àwọn onímọ̀. pẹ̀lú ọ̀rọ̀ méjì tó wà wájú wa pé ìgbà wo ni yíyọ zaka tó lè pépè lọ́jọ́ ọ̀ràn yẹn tápá kan sọ wípé àṣùbà ni àtúbàjẹ́ ìgbà tápàjẹ́ àgbáyọ ni tápá kan sọ pé tóun bá wọ̀ ni ẹni tó lórin tóun bá wọ̀ ni omi ìfásitì ti ẹ̀ ṣáájú onífàjìrù ọmọ tá a bá bí kóòrùn tó wọ̀ lọ́dọ̀ kìíní kejì àgbọ́dọ̀ yọ jákàtì ẹ̀ ní kíláàsì ẹ̀ ń bá fẹ́yàwó níparí Ramadan kóòrùn tó wọ̀ òun náà gbọ́dọ̀ yọ jáka àtìyàwó yẹn ìtura ẹ̀ńtọ́ Islam kóòrùn tó wọ̀ jáka àti jẹ́ ọ̀ràn yẹn lórí tiẹ̀ náà ìtura lọ́dọ̀ àwọn méjèèjì ṣùgbọ́n tóòrùn bá wá wọ̀ tán kíkan nu mẹ́tẹ̀ẹ̀ta ó tó ṣẹlẹ̀ àjẹ́ igbe ẹ̀ ń bá sọ igbe tóòrùn bá wọ̀ ni ta ni ni ní view majority ajẹ́pípé sọ̀rọ̀ yẹn lórí ẹ̀ àwọn tẹ́ ẹ bá bí lẹ́yìn ìgbà tó rùn bá ti wọ̀ ọ̀sán tẹ́ ẹ ti roṣù bọ́lá lọ́dún èdè tú láti ní kẹ́ yọ jákàjẹ́ ọdún tí ń bọ̀ jákàjẹ́ tó jọ rẹ̀ ètò ọdún tẹ́lẹ̀ ìlú tọmọdán ọba lórí ìyẹ̀pẹ̀. yorùbá mi fi yé kìí sọ̀rọ̀ yẹn so ọwọ́ sọ́kọ̀ wà ní pé oyún inú afẹ́ èsì túláàsì afẹ́ kábò náà yọ jáka jẹ torí pé àmì ẹ̀fà ń dúpẹ́ fọlọ́ọ̀ tó nu tọ́lọ̀ ń ṣe fóònù ọjẹ́ kan ọjẹ́ méjì yọ bá jẹ́ pẹ̀lú scan tábà lò so àfi yọ jáka rẹ̀ mustahab ife bá a bẹ́ẹ̀ afẹ́ bẹ́ẹ̀ ẹ bá sọ wípé jáka ọ di àṣùbà àti ó tó di ọ̀ràn ẹ̀yàn lọ́dọ̀ àwọn hànàfíà ajẹ́ gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ́wọ́ ìgbà tó ń wọ̀ lọ́sẹ̀lẹ̀ ẹ̀tú láti yóò já káàkiri ẹ̀yìn mọ́sáàbù yẹn so ṣùgbọ́n jẹ́bi sọ nǹkan fẹ́sùn náà ní pé bá ti wọ̀ lọ́jọ́ mi ọmọ náà ti lọ so ajẹ́ pé ẹni ọba bímọ lẹ́yìn ìgbà yẹn ti wọ̀ yẹn ọdún tí ń bọ̀ ní ẹ àfẹsọgbà ìsìláàmù náà èdè kíláàsì ní kọyọ jáka àtọdún yẹn ọdún tí ń bọ̀ lọ́la. nígbà táwa ní ká yọ jáka yìí àjẹ́ yí pé a gbọ́dọ̀ jẹ́ kọ́ falẹ̀ falẹ̀ falẹ̀ falẹ̀ kọ́wá di pé wọ́n ti kírun tán ká tó di pa yọ. a gbọ́dọ̀ yọ síwájú tó di pé a lọ kírun àwa ti wá gbé fẹ́ ta fẹ́ gbé fún làwa gba làwa gbalẹ́wà la múra la lọ bí irun ní àbá ti múra bí irun la gbé lọ́wọ́ lajà àdújọ́ ọ̀nà la gbé fún ká tó lọ mùsọ́lá àti tá a ti kírun so tí Islam fẹ́ tó sì jẹ́ pé lọ́dà jù tó kọjá pé àtijọ́ síwájú tó tó di wípé a lọ kírun tọ́ba di pé kọ̀ wá yọ títí tó fi di pé wọ́n kírun àjẹ́ pé èyí ó sì pàpà yọ ọ́ náà ọkàjẹ́ pé ọ̀n san gbèsè ni ọ̀n san gbèsè ni lọ́dọ̀ apákan náà nímọ̀ àmì ìfẹ́ tó ti dalẹ̀ ìjọ ọdún àsìkò sí wàá ń ta. lójú àfẹ́ náà ni àdìsá nẹ́bí wọn sallallahu alaihi wasallam tọ́ba látọ̀dọ̀ Ibn Abbas Abu Dawud lọ́gbàá wa àti Ibn Majah àti Hakim. تامين رواه أصحاب السنة خاتم سكو صحيح من لا شريك البخاري حديث لا لا فيا مي بامس ما جمس البخاري بخاري أصدق فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفق وتعمة للمساكين من أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات olè òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó ti sàkáàtò bìtìrì lọ́rùn ẹ̀yàn kó lè bá àjẹ́ ìmọ́ra fún aláwẹ̀ kúrò níbi ìsọkúsọ àti ìwàkiwà ọ̀rọ̀ bàjẹ́ tí ọ̀yọ́ sọ àríwòkúwò ó sì tún jẹ́ oúnjẹ fún tálákà nínú àdìsí yẹn nìyẹn o mọ àdáhà qabla salat ẹ bá yọ jákà síwájú tí wọn tó kírun pẹ̀lú ẹ̀sà dáàtò mọ̀kúrò kàkáyìn ó jẹ́ àtẹ̀wọ́gbà lọ́dọ̀ ọlọ́ nígbà táwọn májèmí yòókù náà bá ti pé kò náà ní kó súnmọ́ kọ̀wé kí àníyàn fọlá làáfíà wọ́n ti bá òṣèré yà kéèyàn ń tẹ̀lé òkú ní sẹ́rí àgbẹ̀wà ìlànà tí Islam sílẹ̀ lọ́tẹ̀lẹ̀ ó sì dàníyàn tọ́lọ́n pẹ̀lú ẹ̀ yóò jẹ́ kí ó dájá àtẹ̀wọ́gbà wájú àdá àbáàdà sọ̀rọ̀ bá yẹn lẹ́yìn ìgbà tí wọ́n ti kírun tán ìlú tó yọ ìlógódò ọgbẹ́ fẹ́ tí ó gbẹ fún fàyíyà sọ́dáka tó ń bínà sọ̀dàkà ọ̀rẹ́ kan nínú àwọn ọ̀rẹ́ ni. kámọ́tì àdéhùn yìí gbọ́ yé àdéhùn yìí tó wá lójúkò wípé ká gbìyànjú àti yọ síwájú ká tó kírun ká ti fà á lé ẹtọ́ lẹ́kọ̀ọ́ ká fà á lé lọ́wọ́ ká bá wá fi falẹ̀ ládàá rẹ̀ ti dínkù ṣùgbọ́n ó sì wà lórí ojúṣe rẹ̀ náà pẹ̀lú mi ọ̀sẹ̀ yìí pé kò ní ìdíkọ́ yọ ọmọ ìsọkúsọ ní sọ so sọ́dáka náà ni kọ́bílẹ̀ sọ́lá tí ká tó kírun sọ́dáka náà ni lẹ́yìn sọ́lá mọ̀ nígbà tí ládàá rẹ̀ dínkù ìlànà tó pé fàyíyà sọ́dáka tó ń gbìnà sọ́dáka so ládàá sàrà tí ì máa ní lórí àwọn náà ìsàrà náà ni ó kù fún ìmọ̀ tí ẹ̀ bá wá fi palẹ̀ palẹ̀ palẹ̀ débi pé kò tí ẹ̀ rí yọ ní ọjọ́ yẹn àwọn èèyàn sọ wípé ẹni tó fi palẹ̀ tó bá yẹ pé kò tí ẹ̀ yọ lọ́jọ́ ọdún rárá tọ́wọ́ wà á sì mọ́n ọdẹ lẹ́sẹ̀ tó bá jẹ́ pé agbára ẹ̀ ń bẹ ọmọ ọmọ ọmọ yọ ni. kódà àwọn onímọ̀ sọ̀rọ̀ débi pé tó bá jẹ́ pé tara rẹ ẹnìkan ló lè yọ tọ́ọ̀ lágbára táwọn ọmọ rẹ táyà rẹ ọ̀yọ́ kẹ́ẹ́ tó lè yọ táwọn yòókù ọ̀jẹ̀ ń gbèsè sọ̀rọ̀ ọ̀tọ́lọ́mọba sọ̀rọ̀ kódà tó wá ti rí pé tara rẹ gan ọ̀lágbára múdù mẹ́rin múdù méjì ló ń lábára abẹ́yọ kan ìwọ̀n bẹ́ẹ̀ tó lágbára ọ̀pọ̀ ti kànáà ọwọ́ àjẹgbègbè òkúrọ̀ tó bá lágbára ti ẹ àti díẹ̀ nú àwọn tó náwó lé lórí ọjọ́ níwọ̀n àbábò ṣe lágbára tó bá fẹ́ kó o sì rẹ̀ ọmọ pọ̀ jẹ gbèsè tó sọ̀rọ̀ so ẹni tó fi àfihàn tó yẹ yọ sọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kọ́sọ̀ àwọn dúpọ̀ fún àwọn àtìkọ́ náà. àti parí ọ̀rọ̀ lórí wípé àsìkò ni yíyọ rẹ̀ jẹ́ ọ̀ràn èèyàn àti pé tóun bá ti lè wọ̀ níjọ ọdún títí ní oṣù kírun ọdún níjọ kejì. lẹ́yìn yẹn ló fi gbèsè sí ìyàrá àsìkò wa lọ́lẹ́tọ̀ọ́ ká tún yọ yàtọ̀ sáwọn àsìkò yẹn lẹ́nu ọlẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ èyí tí jùmọ̀rò lùlẹ̀mà náà ni àwọn onímọ̀ tí wọ́n sí kí sọ ní ìbámu sí ẹ̀rí náà ni pé ó ku ọjọ́ kan tọ́dún tí àwẹ̀ ọ àbọ́kọ́jọ́ méjì ìyẹn lè yọ twenty eight o twenty nine. kódà tó bá yọ twenty seven kò tí kò tí burú kú jù twenty eight twenty nine kò lè ti jọ kò lè ti jọ seven náà kò sí wọ̀lẹ̀. nítorí ọ̀rọ̀ Ibn Umar radiyallahu anhu àti ìṣe rẹ̀ ó láwọn a máa yọ lóko ọjọ́ kan lóko ọjọ́ méjì radiyallahu anhu náà tàbí àdúrà sallallahu alaihi wasallam kó tó di pé ọdún kù ọjọ́ kan àtọ́jọ́ méjì àwọn àmọ́ ẹyọ òun náà sì kùn sí bẹ́ẹ̀. ẹ sì rí kí okùnfà rẹ̀ tóòtọ́ náà ní àwẹ̀ nígbà bá ti wà nínú àwẹ̀ kọ́lọ́mbà ti sọ ọ̀dẹ̀ parí rẹ̀ ó ti mọ̀ pé àtàtò olùkọ́tọ̀ ó ti yá nìyẹn. sọ pàtàkì jùlọ tí ẹ bá ti àárẹ̀ ẹni tó ní bùkátà sí tó tètè yọ ọ̀ṣẹ́ wọ̀n mẹ́rin àwọn ṣàfihíyà àwọn sọ pé táwẹ̀ bá ti lè dé gbára lókùnfà rẹ̀ dídé okùnfà kejì ní pé apárí àwẹ̀ okùnfà méjì lọ sí abọnú àwẹ̀ Ramadan dé àṣẹpáni rẹ̀ táwa ti rí apá kan ní okùnfà kò sí ìwọ̀n bí ká ti tẹ́ta wẹ́ ṣe gbọ́dọ̀ gbé àǹfààní rẹ̀ ọ̀dọ̀ ọ̀bẹ́ lómi sódodo àwọn ní kódà Ramadan tó ní ń bọ̀ yẹn lọ lọ́dún kódà gbogbo ọdún méjì ọdún méjì lè yẹn lọ́dún tó tí wọ́n yẹ kò ní ẹ̀yìn nǹkan afẹ́ká mọ̀ bẹ́ẹ̀ ni pé inú Ramadan ń yọ ti dáa pé Ramadan ti fẹ́ parí yọ nǹkan sẹ́yẹ́yẹ́ Ramadan ti parí láàrin kọ́ parí sígbà tá a ti lọ sí wọn ní the first time láti tó sí ìyàn yọ. pàtàkì jùlọ àdìsí kan bẹ bí òkè ẹgbẹ́ bẹ́ẹ̀ lẹ̀ pé àgbẹ̀ló ọmọ àdìrí masala ti ha àdàlẹ́ yọ. ẹ jẹ́ kí àwọn tálákà tí wọ́n rọrọ̀ tájọ́ ń fún wọn gbígbá káàkiri ní ọjọ́ ọdún ọjọ́ òní ní ọdún àdìsí àdọ́tọ̀ ọ̀fẹ́ tẹ̀lé ẹ̀rọ àwọn afáàtọ̀ ọ̀tọ̀ pọ̀ lórí ẹ̀kọ́ gbà yìí tó ń kọ́lẹ̀ yìí ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ó wúlò nípa pé káwẹ̀ tó ń túnu tọ́jọ́ mùsùlùmí kọ́ jẹ́ pé yóò tún máa dààmú lórí oúnjẹ ń jọ yẹn ìní ìdí abájọ tòkáwá ti gbìyànjú àti ní ti pọ́pọ́ sí yẹn ló fi ń dájú ètò kọjá pé láàrin fóònù wọ̀ túbàtà àti oúnjẹ yẹn ó dọ́dọ̀ rẹ̀ fóònù náà sì lè sọdún. pẹ̀lú yẹn la fi parí àsìkò tí a ní yẹn ní yọ́dà lẹ̀ kókó rẹ̀ ní pé nǹkan fẹsẹ̀rí rẹ̀ ní pé àwẹ̀ kù kan kókó méjì ìyẹn lè yọ. irú ran kí lọ́wọ́ àjọ rẹ̀ láti yọ nínú ẹ̀ nínú àwọn oúnjẹ oúnjẹ la máa fi yọ. nọ́ọ̀sù wa nù hadith ọ̀sọ̀ tábùrù èso dàbínú ọ̀sọ̀ híntọ̀ híntọ̀ yẹn òun náà ní wíìtì wíìtì náà wàá ti kórìkìrìsì ó kéré jura wọn lọ wíìtì tọ́jẹ́ èso kété tí lílọ tá a máa ń fàràn o ìtọ́jẹ́ èso so ọjọ́ eré mọ́kọ́dà bíi eré lílà tinú rẹ̀ òfẹ́ ìtútèrè lọ ẹ̀sùn máa tó ń tóbi jèrè lọ nígbà mi. wíìtì yẹn àdéhùn sàkáàtì náà sùn lórí ẹ̀ oní kọ́mọ́fẹ́ àti gbòòrò náà ni wọ́n tún pè ní ẹ̀ǹpà wọ́n ṣe yìí ọkà bàbà wọ́n máa fi yọ́ níjọ́ ọkà bàbá wọn ni wọ́n kàtà múlà tọ́ba lọ jẹun ìmọ̀ ẹni pé ọjọ́ ọkà bàbà wípé wọ́n lọ wọ́n wọ́n rò lámúlà lọ́dọ̀ àwọn lábá ìsèm nínú àtàkì wọn náà tí ti ní sọ̀hán oúnjẹ ìwọ́tọ̀ gbọ́lá gbọ́ dáadáa lọ́yẹ́ pé ìgbésẹ̀ ayọ̀ wọn wò èèyàn bá sọ pé tọ̀ àmú gbà mí inú àdíjì àbí inú bíkì gbà mí ọkà bàbá ní o tọmọ àrò ìgbé fúdù fúdù is food fúdù is food oúnjẹ náà ní ọmọ jẹ ọ̀sára rẹ jẹ ègbò lásán kò sí kọ́ sẹ̀ríà o ègbò lásán kò sí kọ́ Islam àti òfin lọ́mọ èdè lágbá kó o sì mọ àṣà ìṣe wọn kódà tó bá lẹ́sẹ̀ tí o tó ní láti mix up pẹ̀lú wọn káwọn kan bẹ ọmọ ìdàgbọ́ lójú irú oṣù expression mi bẹ nínú àdìsí àlẹ́ ìsọ̀sánà expression ọ̀nà ìgbàgbé ọ̀rọ̀ kalẹ̀ ní táwọn náà níwò iná àtàwà tó bá tún dàrẹ́ sí ọ̀sọ̀ náà wọ̀ gbẹ̀yìn àfikọ́ ọmọ gbọ́dọ̀ àwọn eléyìí yẹn ti ń lò láwọn àmọ́ sọ̀rọ̀ lọ́ba ní ọ̀sán aláhùnmá ìlà ní ìtumọ̀ aláhùnmá inú èdè lárúbáwá àlàáhùmọ̀ yá aláwọ̀ ní lẹ́rẹ̀ kò sì gbẹ̀rù yá aláwọ̀ rárá ọkàn pé àlàáhùmọ̀ yìí lára ní tọ́ bá ti pé èrè ọlọ́run àyàfi àtọ̀sọ̀tọ̀ mú tán nígbà bá mẹ́ta ẹ̀ lórí ọ̀rọ̀ ni ó sọ pé àlàáhùmọ̀ ìlà àìwá mọ́ o tọ́rọ̀ bá tún wá rí báyìí o ní Yorùbá nígbà bá lọ́wọ́ di tẹ́rẹ̀ tó dé àláwù àbẹ́mù dídá abẹ́lọ́wọ́ náhù ọwọ́ bẹ́lọ́nù lọ́wọ́ sàánù kọ́lọ́mọ ti àdékù àgbọ́yé fún wa láti tóbi láàánú rẹ̀ gbogbo àwọn bí a bá ti ń mẹ́nu bẹ̀rẹ̀ ọmọ rẹ ti pé kàdá àríkà fún tó ń mẹ́ ń kọ́bìlù pàmò ń báà náà dé nínú àná tẹ́lẹ̀ lọ́sàánù. so àti dákọ̀ ìgbà ní sàtọ́làm ọmọ ẹ̀sàn kamuru dàbínú ó tún mẹ́sàn kí ni hinpọ̀ ìyẹn wheat táǹtó ní kọ́mú àtìbó ó sì mẹ́sàn ṣẹ̀yìn ìyún ọkà bàbà wàlẹ̀ àkíf ẹlẹ́ẹ̀kẹ́rin nìyẹn ó sì mẹ́sàn wàràkàtì wàrà funfun pàdé àti tèlósì ó ti jù wọ́n sẹ́bíì àníwòsàn sáà sì tún mẹ́rin kí ni o ṣẹ̀bí ta ló ti rí ṣẹ̀bí ìbù bí ẹ̀sẹ̀ àbọ̀ ọmọ rí bí níbi níbàyí ọmọ pupa mú wà bó dé nìkan lọ kéékèèké bí wàá ti jẹ́ mọ́ ń dùn. ìwà ọmọ kò ní bá sórí o ìwà ọmọ ní bá ní o. التكريم تكريم هو هو الإجابة bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá fi yọ fẹ́ dàbí ìgbà tó yẹ fẹ́ jẹ́ oyin kejì sóyin kò lè lẹ̀ mọ́yìn nígbà náà ni ẹ̀sẹ̀wọ̀n. sọ àníbi wa sálà láàyè wa sálà ọmọ ẹ̀ ń ṣẹ̀rẹ̀ tẹ̀lé yìí. àwọn onímọ̀ tí wọ́n máa ń wo ṣẹ̀rí àbó ṣe ń rí bẹ́ẹ̀ pé sẹ̀ríà ìtọ́fẹ́nu tó fẹjú ni ọlọ́run ti fún wa pé jura wa lọ kò sí dọ́gbọ́n sí àbẹ́ ẹ̀kọ́ ni kò sí dọ́gbọ́n sí asọ̀rọ̀ kan lánàá kò táwọn afáwa náà fàṣíwèsì mbẹ sẹ̀ríà kò sí dọ́gbọ́n sí ọ̀sàlùwà lásán ọba ń lọ mọ́sálásí ọba tẹ̀gbẹ́ mọ́lẹ̀ ẹsẹ̀ lásán lọ́ọ̀fọ̀ ni àbọ̀ọ̀fọ̀ ẹsẹ̀ rẹ kò tó sàlùwà lásán ẹlòmí lè fi ìtara pé ah ìyàn bọ̀ gbogbo ẹ̀jẹ̀ wà ń gbé mi yóò tún kálùwà láti ní tẹ̀lé àkọ́ni ń sọ ọ̀rọ̀ ọ̀fẹ́ ní lásọ ń sọ ẹsẹ̀ rẹ lójú ojúṣe kọ ọ̀fọ̀ àlọ́lá ìdìgbò ó sì lọ kírun rẹ̀ ọ̀yàgbẹ́ ọ̀tábà ọ̀tọ̀ ọ̀tábà òtí wá ń gbàgbé ti sàlùwà lásán kò tó wá sí kí ìmọ̀ tábà ìmọ̀ ìmọ̀tọ́ mọ̀mọ̀tọ́ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ gómìnkọ́ kí ní tó sàlùwà lásán

Ìdí làwọn bàbá gbọ́n sọ pé ìmọ̀ lọ́lá dí ìmì ọgbọ́n ò ìmọ̀ lọ́lá dí ìmì ẹ̀wà mọ̀ lọ. Ìmọ̀ lọ́lá dí ìmì ọgbọ́n ò ìmọ̀ lọ́lá dí ìmì ẹ̀wà mọ̀ lọ. So, ọ̀rọ̀ ṣẹ̀rí ọ̀fẹ́jú, sọ́lọ̀ orígun àbá àtijọ́ kan náà òfìsí òtàwí Jẹ́ ọmọ yìí kọ́ gbàgbọ́ yé ń pa ẹ̀sìn kó o sì fi ìtumọ̀ Quran kò fi yé lárúbáwá ni o náà sì ń ka Quran ọ̀n ka dì í sí anabi wa sasala nu hadisi wani faruba hamili fiqhin gairu baqi faruba hamili fiqhin ila mani wa afsahu min ibu àìmọye ẹlòmíì ti díkì tí ó gbé yọ pàǹtẹ̀tẹ̀ rẹ̀ ní ọ̀hà sórí ṣùgbọ́n pọ̀ gbọ́ yé nọ́ọ̀sì làkán ló rù àdìsí làkán lọ́wọ́ sórí ẹlòmí ó sì máa kóòtì àdíìdì lórí nǹkan ọ̀rọ̀ anẹ́bí sàtálà mi ọ̀rọ̀bà hamili fíkí ìlàmẹ́lì wà ápàhùnmìnà ẹlòmí ó máa kóòtì àdíìdì àdúkòrá fún ẹlòmí lórí ọ̀rọ̀ kan tó jẹ́ pé ẹ tí ń kóòtì ẹ̀kún gan lọ́gbọ́ yégbò mi gan nígbà bá sọ sáyìn wọn tẹ̀wà rí pọ́ǹtì ìgbà ògbé tọ́run sọrun ìtúntúmọ̀ ìbéèrè ẹ̀ ọ̀tọ̀ ní ọ̀tọ̀ ní nọ́ọ̀sù nọ́ọ̀sù koran nọ́ọ̀sù hadith táàtò lè tẹ̀ ọ̀tọ̀ ní ìlà lọ́sùn nọ́ọ̀sù ìtí nọ́ọ̀sù yẹn ń tọ́ka sí tí ọba sì lè lójú ọ̀nà rẹ̀ gbóòrò sí fẹ́ mọ̀ ó lè máa ṣe kòńgẹ́ bí àwọn kọ̀ọ̀kan èdè ó fò ọ̀rùn ní ọkọ̀ wàhálà gidi làwọn àfa kí ló dé láàbù ń tòun láàfáà yéésà bá tilẹ̀ káàró jìnnì tọ́jú ẹ̀ bá ti mọ bísílẹ̀ ọlá gbá tó fi lè du ẹran àbájí ẹ̀ tó ti dàfa inú ọkọ náà sọ the claimant of scholarship làwọn yẹn àwọn yẹn ń claim ọkọ àwọn jẹ́ àfáàlì àwọn àfáàlì máa ń yẹn ẹlẹ́mọ̀ pé àfáàlì lè ẹ̀ èèyàn mọ àwọn yẹn fásiwọ́ máa lọ dán lórí àlámọ̀rí tó ti ṣẹlẹ̀ àti lórí àlámọ̀rí tó fún wọn dẹ̀ máa analyze ẹ̀ sẹ́yìn náà wọn gbájú àfáàlì àwọn jùmọ̀rò lèlùmọ̀ ìtọ́pọ̀ jù náà ní mímọ̀ wọ́n wá sọ pa nǹkan àwí ìpé kí ni àkíní násù yìí tọ́ka sí gbàtàjù zaka mẹ́ṣà àwọn nǹkan márùn-ún wọ́n ní tí tọ́ka sí ní pé zakatul fitri tó ádà nínú lè a máa yọ zakatul fitri níbi nǹkan eléso àti bí nǹkan hóró sí àti fruit nínú nǹkan nǹkan fruit o náà ni dàbínú ikúnú nǹkan èso tàà máa jẹ ẹni àwọn nǹkan hóró nínú ẹ̀ náà ni kọ́mùsù o náà ni ṣẹ̀yìn o náà ni wíìtì òun náà sì ni ọkà bàbà pẹ́ pé àátùmú àátùpẹ̀ sílẹ̀ ilé àátùmí sí ńgbọ̀báyá ọba tó wù Islam tó sì wà fún gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn pátápátá ọmọ àtàlẹ́ ní ara àmọ̀tálẹ̀ làálẹ̀ yá ayọ́ àmìnàṣù ní ìrọ̀túrù lọ àjẹ́lẹ́ ìkún tẹ̀míà ẹ̀yọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run mi gbogbo yín pátápátá ọlọ́run láti sọ sáà gbogbo yẹn pátápátá ibi wọn bá ti mọ sábúrú jẹ ńlọ ibòmí gan lè mọ́rin bọ́ ọ̀ka ẹni wa kan láńṣe ló gbìn sí ìbàdàn bí ìbá ń dàgbà ìbá ń dàgbà ọba lẹ́tọ̀ọ́ oníjọ́ tó wá bọ̀ lẹ́rù ọkàn ṣubú lójijì lọ́dọ̀ fẹ́ẹ̀ lè wú ẹ̀fọn láti mọ̀ náà fún wa láti mọ́ka yìí tó ń gbé tó ń tọ́jú ẹgbẹ́ ọlọ́run tó gbé ìdàgbà ọ̀kẹ́ táwọn òun sọ èdè táwọn bá dàbí náà ni ó ló bẹ̀rẹ̀ sọ ẹkú pé ah ọlọ́dún adé yẹn pa sọ́dọ̀ bẹ̀rẹ̀ sí lọ́kà ọ̀làdé pé ilé ọ̀gá dàbílẹ̀ ti ń dàgbà tó tẹ̀ ní tó jù pa òyìnbó káwọn bọ̀bọ̀ transplant ẹ̀ lọ́wọ́ ntọ́jẹ́ pé tóun bá ti dáa sí nílùú kan ni ó fi dáa lára ni ó fi dáa sí ìlú ìlú ìlú tó wà gan tóun ọ̀bà mú dáadáa lọ́dún pé ìṣòro ò ní dáa èyí ọ̀rọ̀ mẹ́rin àwọn anílẹ̀ káàrùn ti ìdẹ́dà ìdẹ́ káàrùn mẹ́rin ó lè ṣubú lóòrò nù so nídàbí nù yẹn tí ọ̀bà tí ń bobe nǹkan àwọn onímọ̀ tí wọ́n mọ̀ bá ṣẹ̀ríà wọ́n ní gbogbo wà sí mọ́ alimọ̀kútà àwọn èso àti irúgbìn tí ẹ bá fi ń ṣe oúnjẹ ìdí ẹ bá fi ń ṣe oúnjẹ ìlẹ́fi yọ́ wọ́n ní tí àwọn gbóyè látara ìtàlẹ̀ sọ̀sọ́rọ̀ dàpọ̀ nìyẹn ládàpọ̀ tẹ̀bí ìbẹ̀rù mi ọmọ yìí. àjẹ́ ipe ibẹ̀ ni wọ́n ti wá sọ̀rọ̀ àti màlìkíyà ni àtàwọn mi pé gáàdì bùkú tèlè balẹ̀ ètò bá kọ́mọ̀ jù nínú jẹ táwọn èèyàn jẹ nínú òun ni ẹbí yọ ní ó gbúlò fún ọjọ́ ọdún kìí sí ìtí ọ̀kan mọ́ ètò bá kọ́mọ̀ ní pé àwọn èèyàn fi ń sóúnjẹ dáadáa ni ẹbí yọ láìsí ní ìsìn ó ti di at eh, national international level globally ọwọ́ àtẹ́tẹ́rù bí wọ́n jẹ́ ogun àgbáyé ni ẹ̀fì yọ bẹ́ẹ̀ náà ni ẹ̀wà bẹ́ẹ̀ náà ni àgbàdo kò sí ìwọ̀n bí kẹ́ wá lọ èyí ó wò sí bẹ́ẹ̀ kẹ́ lọ àwọn àfáà ní àwa fẹ́ ká jọ ká mú ẹ̀ta àbẹ̀fò táǹpẹ̀ náà nù káàlà àti nàkàlà kẹ́ẹ̀dì kẹ́ẹ̀dì gárúbálẹ̀ kẹ́ẹ̀jọ́ alùgìrìbá oníjẹ́ àjọ alùmúnúkúlà onátúnjájọ kẹ́ẹ̀fì jọ kò lè jẹ́ pé ẹ̀tún mú pàǹtí kú mbẹ̀ tẹ́ẹ̀ bá jọ tẹ́ẹ̀ bá jọ bẹ́ẹ̀ kò sí wọ̀ mbẹ̀ ajẹ́fẹ́ ẹlẹ́fi gàrí náà yọ ẹlẹ́fẹ́ lùgbọ́ náà yọ èlùgbọ́ láfún ni èlùgbọ́ gidi ni èyí tí wọ́n ti lọ ní èyí tí wọ́n ti lọ ní ìdíjẹ́ lè bí ọ́ ṣùgbọ́n tí ìlúbọ̀ ọkùn tó bá tóbi tó bá jù sínú sọ́ọ́rù o lè jẹ́ wípé ìjọ ọba ò lè tó nǹkan so kẹ́ẹ̀tì kẹ́ẹ̀dí ó wẹ́ kẹ́ẹ̀tì ó dà bẹ́ẹ̀ náà ní tọ́ dáa jù apákan náà ọdún náà sọ pé ẹni fẹ́ràn yọ ṣùgbọ́n ó sùn bó ti léwé ìpò lẹ́wò nígbà bá wo ìtẹ́ bá kó sínú sọ́wọ́ tẹ bá mú tó wé lẹ́mọ̀ tí mọ bẹ́ẹ̀ tí mọ̀ ti ṣe ọwá kù sí wípé ìdá lè fi owó yọ ìtọ́pọ̀ jùlọ àwọn onímọ̀ ṣùgbọ́rò ìrìnàmà alìmọ̀lìkíyà ni ṣàfihíyà ni ànábìlà ni àtàwọn mínú àwọn àfà wọn ni rárá ọ̀rọ̀ ilé ìṣẹ́ ìṣọ́rọ̀ owó ọ̀rọ̀ oúnjẹ táwọn èèyàn jẹ ń jọ ọdún lélẹ́ wọ́n ní pé ìtànìsọ̀ sálàmù tó pàṣẹ pé ká máa fi yọ oúnjẹ ni nínú àdìsá àti kàṣíwájú bẹ́ẹ̀ náà sì ni nínú òṣèké àdébọ̀ sọ́lọ̀lá àdìọ̀sọ́lá pé kó náà lówó lọ láti wá ayé ti ẹ̀ kò rà àgbọ́rí kókó yọ oúnjẹ náà ni máa fi yọ bẹ́ẹ̀ náà làwọn tàbí lẹ́yìn rẹ̀ oúnjẹ làwọn náà máa ṣùgbọ́n Abu Hanifa àtàpá kan náà àwọn onímọ̀ wọ́n sọ wípé kò sí èèwọ̀ ń bi téèyàn owó yọ ìyẹn ni pé lọ́dọ̀ tí wọ́n náà oúnjẹ làwọn náà máa wá sí láti rí yọ ṣùgbọ́n wọ́n ti rọrùn pé kò sí èèwọ̀ ń bi téèyàn owó yọ iye tó bá mọ̀ sí ẹ lè ra nítorí ọ̀fẹ́ kó sínú sọ́ọ́ lọ́wàá pàkalẹ̀ fún tálákà kódà àwọn àhànábù sọ wípé kéèyàn owó yọ gan lókè ẹ̀fẹ́ ẹ̀dá jùlọ́dọ̀ àwọn torí pé ń tá a fẹ́ ń jọyìn ní pé kébi ọmọ pàtàlákà kó lórí nǹkan jẹ òun ló sì mọ ibi tí bùkátà tó ń wà nígbà ọba fún lówó kò sí bí ò lè fira kò sí ó lè jẹ́ pé ó ní fún stop gan lé tọ́ fẹ́ gbé fún ṣùgbọ́n tí ó fi pèpè àìsí ọ̀sọ́ bí jíjẹ ilé òsì nígbà ọba sì fún lówó so ní ibà sọ́ọ̀kì ìbàdàn sí wọ́n gba seven hundred naira àyẹ̀kọ́ presently ní mi mo rí ní platform so wọ́n ti gba eight wọ́n àwọn mí sọ́jẹ́ sí eight hundred àwọn mí sọ́jẹ́ sí five hundred naira tó tó ra ráìsì ẹ̀ tó tó sọ́ọ̀wù kan à ń bọ̀ wá sí ìlú wọn ti sọ́ọ̀wù yẹn so ṣùgbọ́n ajẹ́ mi sáà sọ ìtọ́tẹ̀sùn ẹ̀jù náà ní oúnjẹ nígbà tí ìṣòro bá bá wa lórí oúnjẹ nǹkan tó dẹ̀ bá ti ṣòro torí pé ìdí abájọ tíṣẹ̀rí àti wá á máa wà tù ọlọ́nìkan lọ́mọ ìdí abájọ mi àwọn ilé pé báyìí ni kọjá pé ó mú nu ó tó mú nǹkan mi tí ó bá mi yé so ká fi oúnjẹ oúnjọ a sì wà lórí ìlànà súnà ní ọ̀sán àlọ́ àlùsọ́là ó lè di ìtẹ́lẹ́sì Islam ó tún máa wò wá pé àwọn mùsùlùmí ẹgbẹ́ àbọ̀lẹ́rẹ́ oúnjẹ ní wọn gbé káàkiri jọ ọdún kọlá wọn àbí láàárọ̀ ọjọ́ ọdún ó gbòòrò sọ káàkiri ó sì dàgbà. ìyẹn ògá náà ó wà ní àǹfààní lọ́tọ̀ bọ́bá fún yàn lówó sọ́wọ́ àti ọ́ àfihàn nìkan pé o fẹ́ nìkan ní sọ́dẹ̀ náírà o sọ ohun ẹ̀yọ tó lè rí o ní rí ṣùgbọ́n oúnjẹ náà ń gbé kí àwọn èèyàn mọ̀ rí mùsùlùmí ò rí inú rẹ̀ ó dùn ọmọ èké ó rí pẹ̀lú ọ̀gbọ̀n fẹ́ dábàá ní tó ń dánwọ̀ yọ tó ń dánwọ̀ yọ dákàtò ẹnu tiẹ̀ náà mọ̀jọ. ọmọ èké mi ọmọ rẹ̀ ti dájú ẹ̀rọ tí yọ dáka ẹ̀rọ tí yọ dáka rẹ̀ ti yọ ní ìsìn tó ní o ti mọ wà tó ìkàlẹ̀. ṣùgbọ́n bá tó wúlẹ̀ yọ wọ́n àmọ́ sọ fún wọn pé mo ti yọ ọ́ sọ́dọ̀ náírà tiẹ̀ náà yọ sọ́dọ̀ bẹ̀rù tiẹ̀ náà. sọ̀ká dúró bí òfin wà yọ kápò kan nípa àlámọ̀rí wa. ju kápẹ̀tẹ̀ a máa ṣe ìdájọ́ pẹ̀lú orí tàbá rẹ̀ ń tọ́jọ́ pẹ̀lú owó omi ìfẹ́kọ̀ wá kàn dẹ́gbẹ̀ orí ibi tí àwọn ọmọ ẹ̀sìn ìta kúkú sínú àwọn àbá àdìbò sí ntòun pírífà yọ tẹ̀sùn yọ sọ dáadáa yọ wá jẹ́jẹ́ ìlú nígbà tí ó sì bá ti ọ̀rọ̀ ọ̀rọ̀ àkídà ló lé ní lọ bọ́yọ̀bọ́yọ̀ kò bá káfọ́ bò nǹkan sí ẹgbẹ́ gbogbo ẹ̀rọ ẹ̀ mánéèjì ẹ̀ kò sí ní ọ̀rọ̀ àbídá onígbàgbọ́ ní ọlọ́run onígbàgbọ́ ní ọlọ́run máa ní. ṣùgbọ́n ọ̀rọ̀ fíjù ọlọ́run fún ọlọ́run náà fún aláǹfààní pé ká ṣe stèmbà kàmọ ìdájọ́ míì látara míì tọ́lọ́run bá bá sọ ọlọ́run ọpọlọ owó òṣèlú jẹ́ bàkan náà láìláì kò ṣeé ṣe láti wà ní sọ̀sọ́lá àwọn tàbí náà máa yapa ẹnu nàbí sọ̀sọ́lá tó gbé láyé sọ níbi ọ̀nà àdùkún àlàásọ́rọ̀ ilé àbíbà ní kúrò ìbọn ọkàn máa fara sọ̀rọ̀ lọ́wọ́ àdùkún ẹnìkan kan ní ọ̀dọ̀ rẹ̀ fún aládàáni àti ní ọ̀dọ̀ ìbà ní kúrò ìbọn àwọn náà fẹ́ gbógun lọ́dọ̀ wọn náà yẹ̀wò àti ìbá tó bá wọn lójú ọ̀nà àwọn èyí jù wọ́n rí pílẹ̀ ọ̀rọ̀ sáà ìgbàsọ́lá àníbì ìgbàsọ́lá ń bẹ̀rẹ̀ ni àwọn kan ní rárá àníbì ìgbàsọ́lá ń sọ fún wa pé ìlú lásìkò nítorí gbà lérò ìlú ká lọ kírun bẹ̀ tó bá jẹ́ pásítọ̀ rẹ̀ ní bọ́ àwọn kan ní rárá o náà kù wọ́n àbẹ̀rẹ̀ àbá ní sọ àtà ilé ìlú ìgbà ọ̀nà nínú àwọn kàlẹ́ àníwọ̀ sọ̀rọ̀ àwọn tí wọ́n rí ní ogun bájúrù ó bọ́ ni wọ́n pa agbọ́n dànù abúlátù ni wọ́n mọ́ pa wọn ẹ̀wù tí tóbi ọlọ́ nígbà tí náà sọ̀kọ̀ á òde tí ó mọ́bìlì ọmọ sọ̀pọ̀tì rádì aláwà ẹ̀wù kan so ìmọ̀dá bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ ni pé ìyàpẹ̀ ẹnu olórí ẹ̀rọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọkọ̀ síbù kọ́ máa ń ṣẹlẹ̀ níta àtọ̀fẹ́ bẹ́ẹ̀ ni pé aláìmọ̀fẹ́ wọ́n tó sì lójú ọ̀nà àrùn ń fẹ́ ọkàn máa bẹ̀ ṣùgbọ́n tó wà lójú ọ̀nà tí ìmọ̀ yẹn ń bẹ fún fi aláàtúlì ìtìhàd ní ń pè ìbìlì ìtìhàd májẹ̀mú ìtìhàd lórí lórí sẹ̀ríà ọ wà pẹ̀lú ẹ̀ kò sí ìwọ̀n kó wí kan tí wọn ò wí ni. ìtìhàd yẹn òní òun lè yẹn fi máa ń òfin yọ látara sùpọ̀ bá wa kí n so ká má kọ̀ǹdẹ́ ẹ̀ ń bá fowó yọ ọ́ tẹ̀lé àwọn Hanafiya ká má kọ̀ǹdẹ́ mọ̀ ẹ̀ ṣùgbọ́n èmi ń dúró lórí pé nǹkan lọ́la jù tó sì nǹkan tẹ̀sán jù lọ́dọ̀ tẹ̀lé pé oúnjẹ yọ tí ṣòro bá wá bá oúnjẹ tó lè fi yọ ní condition lọ́tọ̀ wà dúdú lọ́tọ̀ wà ẹ̀ẹ́ ètò ìfọ́ á níyọ kankan fowó yọ. kátó àwòye sí mẹ̀kẹ́dáàrú ni wáá jẹ́ mílẹ̀ lẹ́kọ̀ọ́ gbogbo ọ̀sìn máa kéni òsùn ẹ̀yìn tí ọba amútọ́jú ọ̀ràn yẹn láti yọ fẹ́ pé ọ̀pọ̀lọ̀ mọ́ yọ tí ó tó bẹ́ẹ̀. èyí tí ó kó sùn à tọ́wá nínú àti tàbí sallallahu alaihi wasallam òun náà ni pé kọ́ yọ tí ó ṣe déédéé sọ ìkan sọ tó dàbí sọ wà nínú sallallahu alaihi wasallam èyí tí mo rà wá ní Mẹdínà rèé báwọn tó bá ṣe pé wọ́n bá ń wò lórí eh, net so eléyìí ni tí mo ní Mẹ̀dínà wọ́n lè mú díẹ̀ lóríṣiríṣi ṣùgbọ́n bọ́ọ̀lù yẹn wọ́n gbọ́dọ̀ mẹ̀dínà ìmí ìbẹ́ tí ọ̀gá gbòòrò délé lọ ṣùgbọ́n ìsàlẹ̀ rẹ̀ yóò ní fẹ̀sọ̀ so which means ní mọ́tàbù mẹ̀díkíyà ìtawà gbọ́yé ń bẹ̀ ìní ife bọ́ọ̀lù ó wà very important volume la ní ìṣe weight nígbà bá gbé volume kalẹ̀ tó bá wá dà nǹkan sí bí rice tó ti wá mọ weight rice yẹn olùwà máa lo weight after volume tí bá mi yé lo ó sí ọmọ ẹ̀ after that lọ́tẹ̀ wá lo nǹkan tó lò fún lọ́wà ní àti àtẹ̀wà àti gààrí wéètì yẹn ni wọ́n máa dùn rárá o ìtòpìlẹ̀ zakato ìfífìrì fọ́lùmù ni o so di ebi volume ni so volume yẹn oní ẹ̀mí á lò mójú rèé láti mẹ̀dínà náà ló ti rà bọ̀ mójú àlẹ́ ìwọ̀n sọ́lọ̀ láàyò sọ́lọ̀ tó ti rà bí múdù yìí tẹ́ bá ti wọ̀n mẹ́rin rẹ̀ ní òkun ilé gẹ́gẹ́ ìpìlẹ̀ ní náà la ní ìdí tó ṣe dandan kọ́ gáúfè àní ìdí gáúfè rẹ̀ ìpìlẹ̀ tó rẹ̀. ìwọ́n tó bá jẹ́ pé ọwọ́ rẹ̀ wà wọ́n fún wọn sí olùwà búgàrí kọ́ dà sínú bí kó owó mélòó ní ọwọ́ rẹ̀ tí ó wà bẹ̀ múdù kan nù ọ̀há lè fọwọ́ rẹ̀ sòfin lókù. bọ́bá jẹ́ pé báàfù náà ni àbí kí wọ́n máa ń pe kóńgò náà ni so àbí àwọn nǹkan míì so ó lè lò ó kó o fi kọ́kọ́ mọ mélòó ló wà níbí àbí mélòó ló wà níbí kó wá fi àti òkun lásìkò tá a ti wáyé picnic tí wọ́n kọ one hundred fifty seven ml ti lára agolo ele ele ele ele ele ele ele ele ele ele ele ele ele ele ele ele ele ele ẹ̀mẹ̀ ìlara ìgbìrẹ́jú rẹ̀ mẹ́tàlá lógún sọ́wì gbàtà jẹ́jẹ́ gàrí ìgbìrẹ́jú rẹ̀ báyìí mẹ́tàlá lógún sọ́wì ṣùtọ́ bá fẹ́ ra kóńgò kan tí kóńgò kan bá pé tọ́ bá ti ṣe agolo kan ìkún so oti oti oti agolo kan yà àti àbọ̀ ní òfin mẹ́ta àti mẹ́ta torí ìgbìrẹ́jú ilé mẹ́wàá nínú kóńgò kò ní ẹkún tẹ́ǹkì kóńgò wa mẹ́wàá ilé ni wọ́n wà bẹ̀rẹ̀ yóò fi ga sókè mi káṣí ẹ̀gbọ́n wá ti ẹ̀ sàbòsí sàbòsí ẹ̀yìn mẹ́sàn lẹ́nu tòtọ́ bá ti wá wu ẹyọ kan ikún àbó wu mi méjì sí pé ẹgbẹ́ kópé mẹ́ta mẹ́ta ń fi pọ̀ jù ó ti fi lé so ìpìlẹ̀ ju eléyìí mẹ́tàlá tó bá ti wọ̀n sọ́ọ̀rù kan nìyẹn kéde mójú kan sọ́ọ̀rù nìyẹn sọ́ọ̀rù ńlá tó bá fẹ́ wo bọ́ọ̀lù mọ̀ ẹ̀ tó bá ní one ml yẹn tó bá multiply ẹ̀ ó rí pé ó jẹ́ two thousand forty one ml ìṣe two litres àti forty one millilitres so forty one millilitres ẹ̀ rí pé kò tó ìdarin kò tó ìdarin kìíní yẹn kò tó ìdata kò tó data agolo yẹn which means tó rí two litres tí ń tí báyìí ní ó kù tọkànlá bọ́ọ̀lù ọ̀tán so you know, ìlú fi ṣe tèmi ẹyọ kan. ẹni tó ṣe pé ọ̀ràn yẹn ni kọjọ kọjọ jákà yìí òun náà lẹni tó jẹ́ mùsùlùmí tó sì ní agbára nípa ìdẹ ìmú tó sì jọmọlúwàbí. e ń bá jẹ́ gbà àti ẹ̀dùn mẹ́nìtì olówó ẹ̀dùn ọba yọ ìwọ̀n mú lọ́wọ́ agbára yẹn àwọn afáwa ti yàpọ̀ ẹnu sí agbára olè yóò ní tí ó fi jọ́ràn èèyàn kọyọ dáka ìǹtọ́lá láàfin ní wípé o bá ara rẹ níjọ ọdún àti oúnjẹ àwọn fámìlì rẹ tí wọ́n jẹ tí ọ láti tún jẹun láti tún rí ọ̀nà oúnjẹ níjọ́ kiri ìjọ́ kẹta ìtọ́ bá sẹ́kù yọjá kà ń bẹ̀ ọ̀lọ́ gbé fún yà. o bá mi yé tọba wá jẹ́ pé ìwọ gan náà lẹ́tọ̀ọ́ sí jákà tí wọ́n gba jákà tí wọ́n fọ́n jákà kò sí ìwọ ọkọ̀ ọyọ́ nù jákà tí wọ́n fọ́n gbà wọ́n ti fún ọtí fìkì ẹnu èsì tẹlẹmí mọ̀ kò sí ìwọ mi tí wọ́n náà yọ ọ́ kó tó lọ́wọ́ ta ni kọ̀ndíṣẹ̀ rẹ̀ òtútù tiẹ̀ tó wọ́ọ̀sì gbígbẹ́ lọ kó tó lọ gbé fún tó fi jẹ́ pé everybody ládùúgbò wọ́n wà satisfied níjọ́ náà wọ́n jẹun kódà àwọn màlìkí yàtọ̀ yìí pé kò sí ìwọ bí kí èèyàn lọ jẹ gbèsè rẹ̀ tó bá yẹ pé ọ̀nà sísan rẹ̀ jọrọ̀ wọn ẹlòmíì lè gbàrà kàtà ọlọ́run ni a máa jẹ gbèsè nítorí sísin lọ́run gbọ́dọ̀ lọ́run gbọ́dọ̀ lọ́run ti sọ bẹ́ẹ̀ sọ fún ọgbẹ́ wọn jẹ gbèsè nítorí sísin lọ́run mẹ́rin rẹ̀ wá ní ọkùnrin àbí àdìsí ntọ́wà ní ìsìláàmù kí láyé tẹ̀lé kò lọ àbò nẹ́fṣán ìlà òṣàrà ọlọ́ọ̀bà ọ̀pọ̀ làbọ̀ ẹ̀mí kan lọ́rùn tàbí tó bá lágbára. àwọn tí wọ́n sọ̀rọ̀ pé jẹ gbèsè náà wọn ò pé tú láti lọ jẹ gbèsè wọn ò sọ bẹ́ẹ̀ wọ́n ní ṣùgbọ́n kò séè wọ́n ń bi kátorí ipá afẹ́ sin lọ́hùn ká lọ jáwó lórí ẹ̀ láti ṣe bá a ti máa jáwó lórí àlámọ̀ yára wa nígbà tó bá ti mọ̀ pé ojú pẹ̀lú ẹjí ìrọ̀rùn ni bóyá sálárì ẹ̀ lọ retí bóyá ọjà rẹ̀ oṣù mọ̀ tó wá ti dọ́jà padà lẹ́yìn ọdún alhamdulilayi olùsọ mọ́mọ́ wálé bọ́bá ti gba kóńgò mélòó kan lọ́dọ̀ yóò ń ga àrísí ń ta gàrí lẹ́gbẹ̀ẹ́ yìí tó fi yọ̀ǹtọ́ yọ ọ̀n bọ̀ wá fún lówó rẹ̀ wọ́n ní kò sí ìwọ̀n bí kọ́ gbà sọ́rùn ní gbèsè kò sí lọ́lọ́ bẹ́ẹ̀ náà ni ájì lọ wọn ní kíláàsì ní ọlọ́tọ̀ ń gbọ́dọ̀ ṣùgbọ́n kò sí ìwọ̀n bí kọ́ gba gbèsè kò fi lọ sí ájì ọ̀rọ̀ àwọn màlìkíyà ni tó sì sí sọ bó ti jẹ́ pé ń lọ àlámọ̀rí ara rẹ̀ ọmọ inú ẹ̀tọ́ tara rẹ̀ tó fẹ́ pè fún ọmọ ń ja gbèsè ọmọ ń jẹ gbèsè lórí ẹ̀ kò sí wọ́n kọ́ jẹ gbèsè lórí tẹ̀tọ́ tọ́lọ́nà tọkàn rẹ̀ bá balẹ̀ lórí ojú kan náà tó gbà fi san ọlọ́ọ̀bà nìkan lọ́bọ̀ ní mímọ́. kì í ṣe túláàsì ní kéèyàn ní ní sọ́ọ̀bù lọ́wọ́ tààtò ní bí 1.7 million owó ń bọ̀ bá tó ní 1.7 million lọ ní tó tó wáyọ̀ jákà pé ńgbà tó wá ti ná bí eh, bí 5,000 lé lórí ó ti parí ẹ̀ àwọn ànàbí àtọ́ tó ń bọ̀ bá tó ní bọ̀ bá tó ní nìṣọ́ọ̀bù sàkáàtì lọ ló ní ìrànràn oríṣiríṣi èyí ó jẹ́ tó bá níbẹ̀ bọ́sẹ̀ náà tó ní tó wá ti ní 40 lójó jọ̀ràn yẹn ọ̀rọ̀ wọn yẹn ọ̀lẹ́ o lórí báyìí mọ iye tàbí tí èyí ọ̀kàkà àdéhùn sọ́lá ń ga àgbò kóyọ̀ kàkà mọ́ni kòkó pamọ́ ká tó wọ́n wá dẹnu kàmọ́ lọ́wọ́ àdéhùn sọ́lá lọ́wọ́ rẹ̀ nígbà tó gbé kókó àwọn àdó ń gbé àwọn ti dé ní pa wà lẹ̀ ó sì yọ játa sọ́lá láàrin òsàlà. èyí ọ̀yọ́ tara rẹ̀ yọ ọ̀yọ́ gbogbo àwọn tí ìnáwó wọn bá jọ̀ràn yẹn lórí yọ ọ̀yọ́ tiwọn náà àwọn tí ìnáwó wọn jẹ́ ọ̀ràn yẹn lé ọ lórí alákọ̀ọ́kọ́ ìyàwó rẹ̀ olówó lọ kò lówó lọ fúláṣí tọmọ náà wà wó pẹ̀lẹ́ ló ọba yóò tiẹ̀ ìyún tí ọba dúndò kó wọn yọ nǹkan wọn fúnra wọn tọba dúndò kó wọn yọ nǹkan fúnra wọn kí ládà wọn fún de pọ̀ sí òsì tó gbogbo bílẹ̀ ọmọdé wọn kò yọ nǹkan ọyọ ìyàwó rẹ̀ ọyọ àwọn ọmọ rẹ̀ tọjẹ tálákà tó ń náwó lé lórí ìtọrọ bá ń bẹ fún kò ní ìdíkọ ọyọ tiẹ̀ èyí kíláàsì bẹ̀rẹ̀ lóko ó sì yọ ti eh, òbí rẹ tó bá jẹ́ tálákà torí pé tó bá jẹ́ tálákà kíláàsì nìkan náwó lé lórí wọ́n tí ọba jẹ́ tálákà tètè kíláàsì nìkan náwó lórí lẹ́nà tètè kíláàsì nìkan ọba yọ ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò nǹkan kan tó bá gbọ́dọ̀ rẹ ní ìṣe kíláàsì torí ìnáwó wọn kì í sọ̀rọ̀ nàìjíríà lórí ìṣẹ̀lẹ̀ àtúnṣe ààbò ní afẹ́ bẹ́ẹ̀ náà kó fún mọ́ dáhùn lẹ́bí pọ̀ tọba báwọn náà yọ orí rẹ̀ tó ń pọ̀ sí àti ládàá tó gbà fún ọjọ́ náà. aṣọ pé ẹtí ọba lè yọ gbogbo ẹ̀kan ọba tó bá yọ lọ́wọ́ gbàlẹ́kùn àwọn tá a mọ̀ fún àwọn tí wọ́n jẹ́ tálákà ni àwọn tó sọ pé àwọn tó wípé àmọ́ fún sàkà lẹ́gbẹ̀ẹ́ ìjọ rárá o àwọn tó bá rí pé tálákà ni wọ́n ìlànà àkọ́kọ́ tá a mọ̀ fún so ẹ̀ẹ̀ta ipò wọn ní bùkátà sí ààyè tá a ti máa yọ ààyè lókàlìtì tá a bá wà náà ni takọ pin sí tí ọba téèyàn bẹ́ẹ̀ bá tún fún ìtìwájú tí ọba téèyàn lu akádùn bọ́ọ̀lù mi níta fẹ́ inú níta fẹ́ ká mójútó tọ́gbà fẹ́ bẹ́ẹ̀ ní tètè túláàsì kọjá pé táìmù tí òun wọ̀ sígbà tí a fi kírun iná ní ká yọ ló dáadì bàbá yọ bí pọ̀ ṣé wọ̀ mẹ́ tí ìnira bá fà táà ní táìmù tàbí kí nǹkan àjẹgbèsè ẹ̀sọ́rùn àtẹni a sì tún kágọ́jẹ́ pé nínú oúnjẹ tó dáa láti jọ kárí fáwọn yóò tètè gbá sódà yóò lè tètè tẹ́ ṣe àwọn àti pé ah, léwu àwọn àwọn ọ̀fẹ́ kó rárá. pẹ̀tọ́ bá ti ń de ó lé òun ọ̀fẹ́ dáadáa dálẹ̀ nìyẹn tó ti ézì inú tọ́kàn rẹ bá ti balẹ̀ pé ilé ti fi sọ ọ́ tọ́kàn rẹ ọba balẹ̀ ó lè fi fún kọ́kàn rẹ ó fi balẹ̀ pé ilé náà bọ́ọ̀ ti fi sọ ọ́ pọ̀pọ̀ ti ézì so ọba tí a gbọ́ ìkọlọ̀ ní owó fún wa bàtà ìkọlọ̀ náà wọ́n láàánú rẹ̀ kọ́nà ọba àlekọ́lá kó ṣe ń rọrùn fún wa láti yọ kó sì gbà ní ìbáradà fún wa bàtà ìkọlọ̀ náà pẹ̀lú gbọ́dọ̀ àwọn sọ̀rọ̀ ìgbìmọ̀ ọ̀la. هذا وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم نعم ìbéèrè méjì alákọ̀ọ́kọ́ ẹsọ nínú ọ̀yìn pé a lè fi èso yọ ṣé a lè fi ápù ọsàn a lè yọ pé rí bẹ́ẹ̀ ṣe sọ́nà ọ̀yìn àwọn àwọn nǹkan ni ò ṣe é kó sínú pa afẹ́ fi mọ̀ wọn àjẹ́ tó ìfò wà pẹ̀lú ṣégun àwọn tó lè tètè bàjẹ́ ni wọ́n. àwọn kan ń sọ wípé a lè fi àgbàdo yọ ṣùgbọ́n wọ́n sọ wípé kámọ̀ pọ̀ àtòrílẹ̀ àgbàdo táwọn fi pò kì ní àmọ̀ hápọn bí kò fojú mu tó lọ́dọ̀ tí ẹ̀ ló ti lè bí tó fẹ́ nínú sẹ̀ríà so sẹ́yìn pé ní ìṣègùn tá a bá fẹ́ sí sẹ̀ríà náà so dáàmọ̀ ìṣàlápàṣẹ̀ṣẹ̀ lọ síbi pé tí ó jẹ́ kí ládáyàn ọ̀pọ̀ tí ó jẹ́ jíjẹ fún wọn níjọ́ yẹn tí wọ́n sì lò àwọn lórí pé yóò bí àbùkátà jù lọ́yẹ́ fún ọ́sẹ̀ fún wọn tó di ẹ̀sìn èyí pé kò èyí pé kò tó láti fi yọ èyí pé kò dá láti fi yọ ìtọ́ bá tètè jẹ́ ọdọ́jọ́ wọn níbi tí wọ́n ti ń fi kíní yẹn tó ń jẹ gbogbo òfin kan ní ìyọ́ tí ó jẹun jẹ fún ọjọ́ ọdún lọ́fẹ̀ lọ́fẹ̀ bẹ́ẹ̀ kájú èyí pé báyà yẹn náà ò pé mo kò di ẹ̀sìn níjọ wa àwọn èèyàn máa ń mú kọ gán ọmọ náà àgbà ọ̀fẹ́ kò sí ní ojúmọ́ ẹ̀kọ́ mọ́ mú ẹ̀kọ́ ẹlòmíì bẹ́ẹ̀ kò sí ní ẹ̀kọ́ mọ́ jẹ ẹ̀kọ́ kó dà lọ sálẹ̀ tó ìgbà yẹn gbogbo àgbàdo yẹn ó yí sí ṣùgbọ́n ní ìsìn ráìsì àti lómi ní dọ́gba ta ní ìsìn àti àjẹjẹrẹ ọ̀pọ̀dàgbọ̀ ráìsì so ráìsì yẹn ó wà ó wà ó wà tẹ́tẹ́bù ẹ̀wùwà kọ́lọ̀ nǹkan ọmọ buwa láti rí so gaari náà ti da àwọn èèyàn tẹ̀ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ náà làmọ̀là wọ́n rò jẹ dáadáa ẹlòmíì mọ̀ọ́dé tí wọ́n mọ́jà lọ́la lé wọn lójúmọ́.